ring ring ring ring ring <laughs> ring bẹ́ẹ̀ ni a máa ń ring all the time torí pé kí ni amúlùúdùn ni wá àti wípé gbogbo entertainment pátápátápátá ohun gbọ́ngàn ló kún fọ́fọ́ sórí Orísun television we wanna give you whatever you want freaky freaky for you just the way you want. Cause we gotta blow your, blow your mind, blow your horizon, gotta blow your, blow your mind, blow your. Benny, I'ma ọmọ blow mind ni all the time, all day long, all night long, torí pé kí ni a kún fọ́fọ́ agbàràdá. Àti ti dé náà ni ìjọyà lẹ́tọ̀ ètò Are you ready? Are you ready? Torí pé kí mo kó ni, mo kó bumper bumper bumper leaf yusuf olùsọlá ni orúkọ ti tèmi ọmọ bínú simeon torí ni wọn tábìlì ṣe sí aka funky ọmọ ẹlẹ tó gbásíkì tó dùn tó kí tó yí gbogbo mo tún ti ṣe tán fún yín torí pé kí ni àwọn orin mi ti wà níkàlẹ̀ and then guess what i've got for surprise surprise tí mo ní fún yín lónìí òun ni wípé àwọn new artist tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jáde tí wọ́n kún fọ́fọ́ very young young talented ones wọ́n rìn lọ́wọ́lọ́wọ́ àwọn orin wọn tẹ́ bá gbọ́ bá nínú club ẹ̀ máa jó ni nínú party ah, wọn ò ṣe kí ni wọn ò gbẹ̀yìn then àwọn orin wọn ni wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀ mo ń sọ̀rọ̀ nípa àwọn orin tó yáyì number one on my list òun gangan ni fireboy pọpọpọpọ fire ló gbé nítorí pé kí ni àwọn orin tó ń bì oh my gosh like seriously ẹ kọ́ lọ gbọ́ what if I say láti ọwọ́ fireboy tá a bá padà dé tá a padà dé ilé sì ń dùn ó sì hot ọ̀rọ̀ rẹ̀ sáré mo ṣà ń pariwo jẹ̀rẹ̀ rárẹ̀ rárẹ̀ mo ṣà ń pariwo à ń bọ̀. jọ̀wọ́ má lọ sálẹ̀ kò dáná yes yes yes yo bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni non stop ni láti ọwọ́ tẹrí tẹrí tẹrí àti move on to the next one of the guys tó ń gbá yagiyagiyagi lọ́wọ́ nínú industry tó yẹ pé tẹ́ bá gbórin ẹ̀ máa ní oh my gosh oh my gosh oh my gosh ìyẹn gangan ni lighter. Woo! Adétúndé Bùsọ́lá yes you were talking yes yes yes Mona Lisa ni ọkàn súnkàn láti ọwọ́ láìta wáyé tí mo fi mú Mona Lisa torí pé kí ni ó yàtọ̀ ó rí ìfẹ́ ni tẹ́ bá rí girl tó wà nínú fídíò yìí àwọn fashion tó kó fashion stuffs and good good clothing store. Oh, ó so so on point then you know babi babi babi doll kind of hairstyle And ká lọ gbọ́ orin tí à ń pè ní Mona Lisa láti ọwọ́ lighter torí pé kí ni lighter náà ó sì hot nínú industry hammer. Mona Lisa, oh Mona Lisa yes yes mo ti ṣe kí ni mo ti funky fire. pẹ́pẹ́ ṣe ń jó ìwà lórí ètò àìtó ìjọra ni àti ìlọ tó so far àmọ́ àti débì kan ok mo sọ̀rọ̀ nípa àwọn five good artists upcoming ah nípa olókùnrin mọ́ oh my gosh mo sọ upcoming sí no no no no no wọ́n wà so so on point àwọn náà rìn lọ́wọ́lọ́wọ́ wọ́n wà so young and talented tàbá sọ̀rọ̀ nípa Laita à ń sọ̀rọ̀ nípa Terry à ń sọ̀rọ̀ nípa Rema lọ́wọ́lọ́wọ́ báyìí a ti sọ̀rọ̀ nípa oríṣiríṣi àwọn artists ní tí wọ́n fẹ́ mú lónìí tí wọ́n fi ṣe number five ogun gangan ní T classic ṣáàkọ́ ní T classic orin gbénú ọmọ ènìyàn fọ́ọ̀n orin bí orin òun náà wà ní one of those guys tí wọ́n ń ṣe kí ni tí wọ́n ń bì lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ ẹ kọ́ lọ gbọ́ orin T classic fine pass you nobody fine pass you nobody nobody no. à ń nobody fine pass you nobody. Nobody, eh, nobody find, nobody find past you. like Lẹ́gbẹ́ that's your T classic and of course nobody find past me, yeah. And nobody find past <laughs> Orísun torí pé kí ni Orísun gangan ni à ń pè ní ìlú amúlùdùn. Yes, wọ́n lọ́pọ̀ gbàgbádùn gbogbo tí mo fún yín báyìí on to the next àwọn orin tó ń dùn lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́pọ̀ sún kàn yóò gẹ́gẹ́ gẹ́gẹ́ jìjì gẹ́gẹ́ jìjì gẹ́gẹ́ jìjì <laughs> gẹ́gẹ́ ni Ọ̀tọ́sùn condemn ẹ jẹ́ ká pick up Peruzzi yes láàrin àwọn ọmọ Davido ni Peruzzi ti jáde ọmọ tuntun bọ̀ fún ọtí tuntun náà wọ́n ti pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ dáadáa pẹ̀lú Davido ẹ ká lọ gbọ́ Majesty láti ọwọ́ Peruzzi à Baby, you're a mirror. Bang, bang, bang. Bang, bang, bang, bang, bang. Don't be shy. Ẹ gbọ́dọ̀ shy ọ̀rọ̀ lórí Orísun torí pé kí ni a máa fún yín hati hati hati hati. Ó gbọ́dọ̀ fẹ́lifẹ́li bí àmàlà tó jiná gbọ̀ngàn lórí ètò àìtó ìjà you know you gotta dance. Yes, torí pé kí ni ìjọra ah, ah, ah, ìjọra àwọn àmà ẹ̀ ọ̀ṣẹ́. Eh, ṣé mo fẹ́ jó ṣá ok màá sì jó fún yín you know you know màá sì jó fún yín àtẹ̀síwájú lọ́wọ́lọ́wọ́ we moving like a train to the next song kí ló ní next song tí mo ní fún yín all is in order all is in order bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni maybe records you know tọ́ba sọ̀rọ̀ nípa maybe records then we talking about Don Jazzy à ń sọ̀rọ̀ nípa Remo à ń sọ̀rọ̀ nípa Korede Bello àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ jáde sí àbàbà pé okay we gonna funkify Africa and internationally àwọn aṣọ tí wọ́n wọ̀ nínú fídíò is so on point tradition wọ́n gbé jáde Ankara oh my gosh ah, Ankara jáde sínú orin torí pé kí ni Don Jazzy. Mercy gan kò gbẹ́yìn owó inú Ankara so so so on point then ó ń tọ́ láti sọ fún gbogbo èèyàn wípé kíni òun oníjàkulẹ̀ kankan òun sì dúró digbí àwọn ọmọ òun tóun ṣẹ̀ṣẹ̀ bí àwọn ọmọ tuntun jòjòló kóun ṣe kíni kóun tẹ́fẹ́fẹ́ wọn sáfẹ́fẹ́ pé okay these are my kids ẹ kàn lọ gbọ́rin láti ọwọ́ Don Jazzy and the crew Mavin Records we title it all is in order àmbọ̀ ìdánwò ọwọ́ dára eh, all is in order all is in order. Eh à ń bọ̀ tí a bá gbé advert yẹn wá akọ́bà ẹ̀ lórí Orísun aṣekínni akọ́bà ẹ̀ tó bá tún dúró di gbígan akọ́bà ẹ̀ lórí amúlùdùn làwà akọ́bà ẹ̀ <laughs> akọ́bà every every every every tó bá sọ̀rọ̀ nípa entertainment we cover it kíkan ni mo sọ̀rọ̀ nípa mo sọ̀rọ̀ nípa the band featuring Slim Case mo cover ẹ̀ ẹ̀ kọ́ lè gbọ́ orin abúfẹ́ sọ̀rọ̀ mo cover Ace and D'banj yẹn dò D'banj ni ó lọrin nǹkan tí mo nífẹ̀ẹ́ jù nínú orin ni pé <laughs> bàbá àlàyé yìí bàbá àlàyé yìí tí ó fẹ́ sẹ́ńpẹ́ kò tẹ́ ẹ kán sẹ́ńpẹ́ àwọn ọ̀rọ̀ tí wọ́n jù síbẹ̀ bidibidibidibidibidibidi D'banj D'banj bá D'banj D'banj D'banj bidibidibidibidi that's just the most funky part of the song. Mo rẹ̀ pé gbádùn orin tí mo fún yẹn láti ọwọ́ D'banj featuring Slimcase and now tó bá ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n mọ orin kọ sọ́wọ́ àti so international. Hmm wọ́n dúró ti gbí àmọ́ orin tí wọ́n máa ń kọ ní gbogbo ìgbà ó sábà máa tàn mọ́ orin èdè gẹ̀ẹ́sì lèmi ò kí fi ń play lórí ètò yìí àmọ́ i'm so sorry nínú fídíò yìí mo ní láti ṣe kí ni mo ní láti fún yín torí pé kí ni àwọn african touches tó wà nínú orin ìyá ìdó twenty song 2018. eighteen bá ẹ nílò láti listen sí orin torí pé kí ni ó dùn ó kí òyìnbóbó Malik Berry he's my guy, he's my guy, Malik Berry. Tó bá Malik Berry gòkò ló ò ṣe tó bá dàgbà ṣèyàwó bẹ́ẹ̀ ni ẹ bá lọ gbọ́ Sisi Maria láti ọwọ́ Malik Berry à ń bọ̀ ó ó ó Malik Berry mo rí ní láì bọ̀bọ̀ ẹ̀ gan torí pé kí ni he's got a very very cool cool cool nice voice mo fi ni pé okay lónìí lórí ètò àìsàn yìí jẹ́ ara fún yín ní oh, sorry Malik Berry Malik Berry a ṣì ń tẹ̀síwájú pé lọ́wọ́lọ́wọ́ I win moving to the D to the M to the W Davido and Davido crew nìyẹn DMW featuring Zlatan kíkan ní orúkọ orin yìí bọ́m bọ́m oh my god Jesus is Lord bọ́m bọ́m special song request tó ti wà láti jọjọ ìtumọ̀ ní ok today na today mo máa fún yín jó bí olówó lọ jó bí olóṣì ẹ my baby jó bí olówó yes like me like me ẹ ẹ ẹ jẹ́ náà ẹ pàtí bọ́m̀bọ́m bọ́m̀bọ́m this your bọ́m̀bọ́m <laughs> ṣé mo rí ní pàtí bọ́m̀bọ́m ẹ ká lọ gbọ́ orin láti ọwọ́ DMW Peter Zulatan ìbílẹ̀ bọ́m̀bọ́m bọ́m̀bọ́m à ń bọ̀.